ó dàpọ̀ àlọ́hùn o. èmi wà gbà wà gbà wà. ṣùgbọ́n kémi lálábàárò ẹ̀. alábàárò ta ni. èmi lolólùfẹ́ èmi lẹ́ni kejì ẹ̀. ń ṣe alábàárò tèmi. ìyá kò lè dé ṣé mọ́mì ló máa dá lérú báyìí ni. wọ́n ní obìnrin tó wà lé ọkọ tó yálè tí yóò bá ṣekú pa rẹ̀ yóò ṣekú pọpọ. kọ́kọ́ tèmi kẹ́ tó wá ṣekú pa ikú pa yìí méjèèjì. breakfast mi ikú ni lunch mi ikú ni. poison ni sanyalu jẹ who do you suspect. how did you carry out the killing of Mr. okeowo sanyalu ẹ ẹ tẹsí mo jàsára ìlú ni ah, ikú ló yẹ kẹ lọ interview kí wàá lóde tẹ wá yẹn invite mi. I am ready to. use myself as a sacrifice. No, no, no, no, no, no, Broker, no, no, no, no, no. Ẹ wo, ṣàdédé ni mo wà láàrin ọjà táwọn pípù yìí tún bẹ̀rẹ̀ sí nílé mi kiri. Ibi tí àwọn ajínigbé bá jiyàn gbé, owó ló máa ń demand fún. But they were just talking about ìwé ilẹ̀. Mo ní kò síwèé ilẹ̀ kankan lọ́wọ́ mi. Kò síwèé ilẹ̀ lọ́wọ́ mi àbí ẹ̀ ń gbọ́ràn lẹ́ẹ̀kan ni. Àbí Sànyà Olú tọwọ́ bọ nǹkan òkùnkùn kan ni. What's that supposed to mean? Òye mi náà.